الحمد لله الذي بعث محمدا رحمة للعالمين والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وآمنوا به وبرسوله محمد صلى الله عليه وسلم فشهادة أن محمد رسول الله واجب على كل مسلم ولا يدخل المسلم في الإسلام إلا بها إلا بها إذ هي من, من الركن الأول من أركان الإسلام والإيمان بالله نصف والإيمان برسوله صلى الله عليه وسلم نصف الثاني لما سأل جبريل رسول صلى الله عليه وسلم عن الإسلام وقال أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله قال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما نسأل الله عز وجل أن يجعلنا وإياكم ممن الذين يطيعونه ويتبعون سبيله إنه على ذلك قدير adúpẹ́ fún ولون وباوة wa ọlọ́run ọba tí هناني fún òun náà محمد ọba صلى الله عليه وسلم kó máa jẹ́ àánú fún gbogbo àgbáláyé kó máa jẹ́ àánú fún gbogbo àgbáláyé anabiwa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba gbé dìde nítorí kọ́lọ́n lè bá yọ wá kúrò nínú òkùnkùn kọ́lọ́n lè bá yọ wá kúrò nínú àwọn ìwàkiwà kọ́lọ́n lè bá tún wá sí wọ́n gbé anabi kalẹ̀ fún wa jẹ́ àwòkọ́ṣe ọlọ́run tó wá fèmí àti ẹ̀ sínú ìjọ ọlọ́run ọba náà ọba tí ó yẹ ká dúpẹ́ fún ni àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá aṣíwájú gbogbo àwọn ẹni rí gbogbo àwọn anábí ọlọ́run anábíwá náà à ń tọrọ ìkẹ́ fún àlékún kẹ́ àlékún àánú ọlọ́run lẹ́yìn náà à ń tọrọ ìkẹ́ àti fáwọn ará kò sí ẹni tí ó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn ọlọ́run ọba wa Allah à ń jẹ́rìí pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ma ma'ana ashhadu anna Muhammad rasulullah èyí tá a fi bá ní sọ̀rọ̀ òun náà ni kí ni ìtumọ̀ ìmájẹ́rì ipe anabuwa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run gbogbo àná láti mọ̀ pé èèyàn lè wọnú Islam àti kó pe kẹ́límà kẹ́límà tí ó pè yí òun náà ni kó sọ pé ashhadu allah ilaha illallah mo ń jẹ́rìí ipe kò sọba tó yẹ kí n máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn náà lẹ́yìn ọlọ́run bọ́bá ti ń sọ tán báyìí ẹlẹ́ẹ̀kejì tó fi lé òun náà ni pé ashhadu ń jẹ́rìí anna muhammadan abduhu wa rasuluhu ipe anabi wa muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni tá a bá ń pẹ̀rún a máa ń wí bẹ́ẹ̀ ashhadu anna muhammadan rasulullah tá bá ń ṣèkọ́mà a máa ń sọ bẹ́ẹ̀ ashhadu anna muhammadan rasulullah ẹnì kọ̀ọ̀kan wa yóò dáa kí kábàntà ń sọ ẹ̀sìn Islam ẹ̀sìn ìmọ̀ni ẹ̀sìn Islam ẹ̀sìn àgbọ́yé ni ẹ̀sìn Islam ẹ̀sìn tọ́jẹ́ pé ẹnìkan ò lè rí ṣe àfẹnitọ́ máa ti ń ṣe ọ̀pọ̀ wa aládìgbàtà ti gba Islam ológójì ọdún aláàdọ́ta ọdún ológún ọdún kọ́dà ẹlòmíín ti lò fifty years nínú Islam tá a bá béèrè pé kí ni túmọ̀ ashhadu anna Muhammadan rasulullah ọmọ musiba ni àdáwò ni torí pé kẹ́límà yìí òun náà la fi wọnú islam ẹni ó bá sì jáde kó nínú islam kò ní jáde ọlọ́run ní pókọ ìyàrá nínú islam àfikọ́jẹ́ pé èyàn ti tako kẹ́límà yìí èyàn ti tako ọ̀rọ̀ tá ń sọ yìí ọ̀rọ̀ náà la fi wọnú islam òun náà la jáde kó nínú islam kọ́lọ́mọ́jà wa jáde kó nínú islam láéláé. Atawa àtàwọn àrọ́mọdọ́mọ wa ẹ̀yin ọdún sin ọlọ́run ọba wa fàṣàhádẹ́tù anna muhammad rasulullah ẹjẹ́ alẹ́ bẹ̀rù ọlọ́run káṣí yí pé ìjẹ́rìí pé ànábì ọlọ́run ń wí wí lẹ́nu àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa wa ń wí lẹ́nu ọlọ́run sì ní wọn lọ́lọ́run fẹ́ wò bẹ́ẹ̀ bá ní mùsùlùmí lòun tí ń sọ lẹ́nu tí ó sì gbà síláàmù sínú ọkàn rẹ̀ kò sọ́ di muslim tí ìyẹn bá ní òun gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ń bá ń sọ jáde lẹ́nu tá a sì mọ̀ pé gba nǹkan mí gbọ́ tó wà nílé ẹ̀ tó nà mọ̀ èyí ọ̀sọ́ di muslim ó sì jẹ́ pé wọ́n bá ń ka mùsùlùmí òun ọmọ yọrọ ẹ̀ kó ipò ẹ̀ kàrò pé mùsùlùmí lòun ni òun ò ṣe mùsùlùmí torí lẹ́yìn ọlọ́run tẹ̀ òun tó gba nǹkan mí gbọ́ bọ́bá darí maka àwọn yẹn ó kí àmọ́ òun mọ̀ pé òun lọ maka bọ́bá gbààwẹ̀ àwọn yẹn ó pé àbájá òun mọ̀ pé òun gbààwẹ̀ sì yọ sàká ọkàn bòyàn lówó ni ní kọ́lá dá sàká lẹ̀ fún nígbà tí ó gbà kò ashadu anna muhammad ajẹ́rìí pé ànábì lòjíṣẹ́ ọlọ́run èyí tá à ń sọ lẹ́nu nìkan a bá gbà nínú bẹ́ẹ̀ bá wá gbà nínú tó bá ń wọn ò ní kọ orúkọ rẹ̀ sínú àwọn tí wọ́n ń tẹ̀lé ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam gbọ́ dénúdénú onítọ̀hún onítọ̀hún Islam nítorí pé kátẹ̀lé ànábì àti kátẹ̀lé ọlọ́run òpó kan ni méjèèjì nínú òpó Islam gbogbo àwọn alaka pillars of Islam márùn-ún alákọ̀ọ́kọ́ shahadatu allah ilaha illallah wa anna muhammadu rasulullah alákọ̀ọ́kọ́ ni méjì ló di ẹyọ kan bẹ́ẹ̀ bá gba ààbọ̀ gbọ́ nínú ẹyọ kan yẹn tí ó gba yókù gbọ́ wọn ní ẹ̀sùn Islam kí ni ìtumọ̀ jẹ́rìí pé ànábì ló ọlọ́ tá a máa ń wí jáde lẹ́nu a bá ń tá a bá ń kọ́dà òun náà láàfi sọ pé wa anna Muhammad ìbádọ́lá ìtumá rẹ̀ ìtumá rẹ̀ òun náà ni kẹ́nìkọ̀ọ̀kan wa ká lè gbà pé ànábì òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rán sí wa ọlọ́run dá wa tán wọ́n wá ran àwọn ànábì ọlọ́run wọ́n pọ̀ rẹpẹtẹ gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan ọlọ́run rán ànábì ọlọ́run kọ̀ọ̀kan sí wọn ṣẹlẹ́ àwọn táwa ń bẹ nísìn ẹni tọ́lọ́run rán sáwa òun náà ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ pé òjíṣẹ́ ni tọ́lọ̀ rán sí ọ gbogbo ohun tó bá ti wá ní kọ́ ọmọ ṣe tó bá ti mọ̀ pé ọgbà fọlọ́n anabi sí ọ kálukú náà ní pẹ̀lẹ́ lálùsọ́nà onísọ́nà ni wa ẹni anabi à ń anabi kò sẹ́ni tí anabi ǹjẹ́ ìfi ẹnu lásán máa fara àyàn tí sọ́dọ̀ ànábì yìí só ti wá mú yàn ó ti wá kàyàn kúnnú àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì àwọn afáà ní kọ́jú ó tó lọ́mọ́tàn rẹ̀ kò rí bẹ́ẹ̀ ó dìgbà tó bá mú àwọn òfin kan ṣẹ nínú ashhadu anna muhammadan rasulullah ọkọ̀ kọ́kọ́ lè gbà pé òjíṣẹ́ ọlọ́run ọba tí ò sí òjíṣẹ́ ní ìlẹ́yìn rẹ̀ mọ́ onílànàbùwà muhammad أعوذ بالله من الشيطان الرجيم اللهم بني ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله النبي النبي محمد صلى الله عليه وسلم اللهم بني كيسي بابين كانوا òjíṣẹ́ ọlọ́run tààrán ni òjíṣẹ́ ọlọ́run tààrán bọ́ọ̀ bá rọ́lọ́run pé ó ṣe lè rọ́lọ́run àmọ́ ẹ̀rù òjíṣẹ́ ọlọ́run àwọn sàhábà rójíṣẹ́ ọlọ́run àwọn wá rí ànábì àrà àwọn sàhábà wọ̀tẹ̀ àkọọ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́run ó wà nílẹ̀ dọ̀la tí nǹkan kan ò lè dàrú bọ́lá ń ṣe ń sọ Quran ní ń sọ hadisi torí pé bí ó sí hadisi a lè gbọ́tùmọ̀ Quran yìí wọ̀kẹ̀fẹ́ rúmìnà lè mùsùlùmí ọ̀pọ̀ mùsùlùmí lè ní yẹ̀ntẹ̀sìbúnà ila rasul sallallahu alaihi wasallam tí wọ́n ń pé àwọn jẹ́rìí pé ọlọ́run wa Muhammad sallallahu ọ̀gá àwọn ni wọ́n ní lan tatahaqqa ash-shahadatu illa bihadhihi shurut mọ́tàrà rẹ̀ láti ṣe lọ lọ́lẹ̀ gbàgbọ́ wípé ànábì lòjíṣẹ́ ọlọ́run ọba tó ń san yẹn wọn ò lè tí ì kọ́ kalẹ̀ fún ọ gbà bẹ́ẹ̀ lóòótọ́ àfi tó mú òfin méje tó bá alákọ̀ọ́kọ́ àlè ìmánu bí àfùdọ́lì ìyá ti hì ọ gbàgbọ́ sínú ọkàn rẹ tí ò ní dàrú mọ́ wípé kò sí ẹni tó lọ́lá tí ànábì kò sọ ní tọ́lọ́lá tó ànábì nínú gbogbo tọ́lọ̀dá yóò rìn lẹ́lẹ́mì rẹ̀ bẹ́ẹ̀ ànábì ni ana sayyidu waladi adama yawmal qiyamati la fakhar wala fakhar ànábì ní èmi ni aṣíwájú gbogbo àwọn ọmọ ànábì adama pátápátá kódà ànábì adama gan ànábì wa muhammadu lọ òun ló bí ọmọ ọmọ yẹn ni àmọ́ lọ ọgbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n ti wá ní tọ́ba ti wá gbàgbọ́ pé ànábì lójú gbogbo ọmọ ànábì adama lọ ànábì ò ní sọ fún ọ pé kò ṣe kankan kẹ́nìkan tún wá láyàláyà nínú àwọn ọmọ ànábì adama ṣéwù ló jẹ́ ni o wòlíì ló jẹ́ ni àfáà ló jẹ́ ni o kọ́ wá ní kó wọn náà mọ̀ sí míì kọ́ wá gbà fún tọ́ba ń gbà fún ẹnìyẹn ọgbà ànábì gbọ́ ẹlẹ́ẹ̀kejì àlèyímánu bí hátìmí yàtìhì sallallahu alayhi wa sallam ọ gbàgbọ́ sínú ẹ̀mí rẹ̀ yìí pé lẹ́yìn ìgbà tí ànábì wa Muhammad ti jáde láyé kò sí ànábì mi mọ́ tọ́lọ́run tún fi ọ̀rọ̀ ẹ̀sìn rán sí wa kò sí wòlíì kan àlátọ́ba ńlá ọ̀la fún rẹ ni àtàwọn ẹbí ẹ̀ wọ́n mi sóhun ni o wọ́n sọ fóhun ni o ètò wọn ni a máa tẹ̀lé alukuraani ni ẹni tí wọ́n sì ní kó ṣàlàyé fún wa ànábì ni ànábì ọ̀wá síláyé má ọ̀ gbọ́dọ̀ tún gba nǹkan kan mí gbọ́ mọ́ tẹ́nìkan ó kà fún ọ nínú tíra tí ò sí nínú tá ànábì mú wa níjọ́ bá ti gbà bẹ́ẹ̀ ní tó máa pé ashhadu anna muhammadan rasulullah torí pé gbogbo nǹkan ta ní bùkátà sí pátá gbogbo ẹ̀ ló ti wà ní Qur'an gbogbo ta ní bùkátà sí pátá nínú ẹ̀sìn ó ti wà nínú sunna ànábì wa muhammad sallallahu alayhi wa sallam kò sá ànábì mi máa Allah ní makana muhammadu naba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyi ọlọ́run bá ní ànábì wa khataman nabiyyi òun la fi ṣe ìpẹ̀kun gbogbo àwọn ànábì ọlọ́run òun lọ parí àwọn ànábì ọlọ́run kò sá ànábì ọlọ́run ọba mi ma lẹ́yìn rẹ̀ ànábì ṣe làámàlẹ̀ fún rẹ̀ nínú hadisi ànábì ní la nabiyya ba'di ànábì ní lẹ́yìn mi àwọn ìjọ amadíyà gbogbo ẹni máa ń samadíyà kó lè kó mẹ́ gbogbo ẹni tó bá lẹ́bí nínú àwọn tí wọ́n ń ṣèjọ amadíyà ẹni kí wọ́n lọ lè kó mẹ́ nínú àwọn ìgbàgbọ́ wọn nínú ẹgbẹ́ wọn tí wọ́n ń ṣe yẹn òun náà ni pé Ahmad Gulam ọ̀kan nínú àwọn ànábì ọlọ́ni báyà wọ́n tó ń tẹ̀lé wọn tó ọba mọ̀ kó o sì lọ lè mọ̀ nígbà àwọn ọ̀gá yín nínú tí wọ́n gbàgbọ́ òun náà ni pé Ahmad Gulam Mirza Ahmad Gulam Ahmadiyya gbà anabi ọlọ́run tó tún wá lẹ́yìn anabi wa muhammad ìròrí yẹn ti takọ àyà tí mo kà yìí tó bá gba anabi gbọ́ lóòótọ́ ó jáde kó nínú amadiya wọ́n lè má sọ yẹn fún wọn o àmọ́ àwọn ọ̀gá yín wọ́n mọ̀ pé àwọn gbàgbọ́ àwọn kan ní kìí sá anabi ọlọ́run kò tí mọ́lẹ̀ anabi díẹ̀ ọ̀tàn sí la nítorí sọ inú àyà wo láti kà á inú àdìsí wo láti rí nítorí anabi ni lánàbí yẹ bá àdìyí anabi ní kò sá anabi lẹ́yìn mi ma ahmad anabi wa muhammad sallallahu alaihi wa sallam náà fi sọ ní ahmadiya ahmadiya ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn tó gbàgbọ́ tí a fi mọ̀ pé ọgbà anabi gbọ́ lóòótọ́ òun náà ní pé kọ́ pé kò sẹ́lómi ìtàtúmọ̀ ránṣẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ ẹlẹ́kẹta al-ilmu bi anna sunnatahu min awjabil ilm ó tún wá gbà pé nínú àwọn ìmọ̀ tó yẹ kó o fọjú ayé rẹ wá ìmọ̀ súnà nítorí pé o ò lè rẹ́sìn ṣe àfi pẹ̀lú súnà o ò lè rí súnà àfi kọ́ ọmọ kàdísì o ò lè dádìsì kà àfi kọ́ ọmọ lọlé kéw àfi kọ́ ọmọ jòkó ní halakatu ulama iddin ìdánilẹ́kọ̀ọ́ àwọn àfa tí wọ́n ti ń ka hadisi nítorí pé ẹ̀sìn rẹ̀ ò lè yanjú àfi kọ́ ọmọ kó onímọ̀ nípa hadisi torí pé nínú àlùkùránì ọlọ́run ti ní kẹkẹrun nínú àdìsí lọ́lọ́run ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn kan bẹ tọ́lọ́run ọba fi sínú Quran tó wà nínú hadisi àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn kan bẹ tọ́lọ́run ọba Allah kò fi sínú Quran nínú hadisi lọ́wọ́ àtàdísì àti Quran ọlọ́run ní darí méjèèjì ó ní wà máa yẹn tíkù ànìlẹ̀ hawa inú wa ilà wahyu yuha anábì ò ní sọ nǹkan jáde lẹ́nu Quran ní abádìsì àfikọ́dípà wọ ọlọ́run ọba eh, ní lánìkọ́ máa sọ ọlọ́run wà máa yóò tẹ àdúrà sódà ẹni bá ń tẹ̀lé ànábì tí ń tẹ̀lé hadisi faqad ata Allah ọlọ́run bá lè mi ọlọ́run náà ní ń tẹ̀lé yẹn anabi ni aleikum bi sunnati nígbà anabi fẹ́ kú anabi ni ọdọ́wọ́ yín pẹ̀lú sunna mi ó ní fi nǹkan nǹkan kan lẹ̀ fún yín tí ó máa ṣàǹfààní tẹ́ máa mẹ́sìn yín bẹ̀ kìtàbàlá alukur'an wa sunnati àti sunna mi sunna mi ni hadisi mi bọ́ọ̀bá wa ti ń kéwú nǹkan méjìlá ẹlẹ́ẹ̀kẹ́ ni mahabbatuhu ó nífẹ̀ẹ́ ànábì ju gbogbo ẹ̀dá ọlọ́run lọ la yu'min ahadukum hatta akuna ahabba ilayhi min waladihi wa walidihi wa nas ajma'in aw kama qala sallallahu alaihi wasallam ànábì ní ẹ̀lẹ́ tí jẹ́ olùgbàgbọ́ òdodo ó dìgbà tẹ́ bá nífẹ̀ẹ́ mi ju ara yín lọ tẹ́ nífẹ̀ẹ́ mi ju àwọn ọmọ yín lọ tẹ́ nífẹ̀ẹ́ mi ju àwọn bàbá yín lọ tẹ́ nífẹ̀ẹ́ mi ju gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tó wà lérí ilẹ̀ lọ níjọ́ bá nífẹ̀ẹ́ mi ju wọn lọ níjọ́ nàlẹ́ tó di olùgbàgbọ́ níjọ́ náà ni àṣàdù anna muhammadu rasulullah tó ń sọ ló tó sàǹfààní ọmọ tó nífẹ̀ẹ́ nǹkan kan ju ànábì lọ ànábì sọ̀rọ̀ ó tún nífẹ̀ẹ́ nìkan ó wá gbé ìfẹ́ nìyẹn lékètà ànábì àṣàdù anna muhammadu tó ń wúyẹ kò wúlò abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà fi aṣínú àwọn ẹni rẹ̀ wọ́n jẹ́ adọ́run mọ́tọ́ ilé ayé tá a wáyọ̀ kan tí kálukú wà náà ẹ̀sìn nìkan ó sì béèrè lọ́rùn ẹ̀sìn yìí ìtọ́wà nù Kùránì tí ìtọ́wà nù àdìsí ni wọ́n béèrè kọ́lọ̀ mọ́sá fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ wọ́n sì dàgbé fọ́rọ̀ lọ́ha iná fún wọlé fọ́rọ̀ rẹ̀. alhamdulillah ọ̀pẹ́ fún ọlọ́run ọba wa wasalatu wasalamu ala rasulillah anu ọlọ́run ti ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run wa ala alihi wa asahabihi ajma'in kọ́bá wọn ara lera ajẹ́rìí pé kọ̀sọ́bà tó yẹ ká máa sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn ọlọ́run wa anna muhammad rasulullah àti gbàgbé anabi wa muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run ọba ni ibadallah èèyàn orísun ọlọ́run ọba wa min shuruti shahadati anna muhammad rasulullah nínú àwọn májẹ̀mú téèyàn gbọ́dọ̀ múṣẹ kéèyàn tún lè di ẹni tí ń tẹ̀lé anabi òun náà ni at-tasdiqu bima akhbara bihi gbogbo nǹkan anabi sàlàyé fún wa èyí tá a rí àtẹ̀yí tí a rí àtẹ̀yí tá a padà rí nínú àwọn àròyìn nígbà nǹkan bá yọ ṣẹlẹ̀ nǹkan bá yọ ṣẹlẹ̀ nǹkan bá yọ ṣẹlẹ̀ nǹkan bá yọ ṣẹlẹ̀ lẹ́yìn náà àwọn àwọn ètò sọ pé ọlọ́run ọba aláàfin ránhùn sí wa ànábì sọ̀rọ̀ tọ́pọ̀ wa sallallahu alaihi wasallam bá bá sì máa lọ lé kéwú ànímà bá a bá máa lọ jòkó ẹ̀sìn àwọn àfẹ́sìn ànímà gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn pátá ó gbàgbọ́ wípé bó ṣe sọ yẹn bó ṣe rí náà nìyẹn ò kankan nínú gbogbo ohun tí ànábì sọ pé ànábì sọ léyìí mo gbọ́ ah ìgbà rọ ò bọ́ọ̀ bá ti gbà kán gba gbogbo ẹ̀ náà ni ọlọ́run yá ayé àmànù mo pè olùgbàgbọ́ òdodo

ọlọ́run ọba ní gbogbo tí ànábì bá ti pa yín láṣẹ fàkónú ẹtẹ̀lé ẹtẹ̀lé wọ́n máa náà kùn ánú fàǹtàhù gbogbo tó bá ti kọ̀ fún yín pé ẹ má ṣe ẹkú mẹ́ ta ló pàtàkì àdísì fún wa báyìí ta ló pàtàkì àdísì fún wa bí ìbá sọ lọ́wọ́ ọlọ́run àtàkùn rọ̀ sí tó lọ́nà ọlọ́run ọba ní gbogbo tó bá ti ní kẹ́ ṣe ẹ má ṣe gbogbo tá àmọ́ nínú Quran àmọ́ nínú hadisi àbí inú ayàwó lọ́wà tí ànábì ti ní kábàmà ya fọ́tò inú ayàwó lọ́wà inú hadisi ànábì ní la'ana Allahu al-musawwirun ànábì gbogbo àwọn tí wọ́n máa ń ya àwòrán ẹlẹ́mìí ànábì lọ́lọ́ ṣe pèlè gbogbo sọmọ pé olè mọ́bọ̀ pọlọ rẹ̀ bó ṣe ń bọ̀ yẹn tí wọ́n á ti tún wọ́n wá ṣẹ́rọ anábìnrin máa sọ́lá mi lẹ́ka abẹ́rẹ́ mi lè sáré fi náà rẹ̀ anábìnrin gbogbo ọkùnrin tí sí ìsòkòtò rà bí ẹ̀wù rẹ̀ tó bá kọjá kókó ẹsẹ̀ anábìnrin yóò kọ́kọ́ wọná kó tó wà lè jánà tọ́lọ́wọ́n bá fèrè jì inú ayáwó ló ti kà yín anábìnrin ẹ máa pẹran fún ọmọ yín ẹni bá lówó ẹ pẹran fún inú ayáwó lẹ́ ti kà yín inú àdínsì lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn bá fi yẹsẹ̀ kú lọ́dọ̀ ànábì báyìí èyí ti yẹsẹ̀ kú ní Islam tọ́ba ti ní wò ṣe súnà wípé èmi ṣáàlù súnà nítorí sọ ni pé ìwé ṣe muslim ó ní kí ní òye àwọn èèyàn mọ́ wọ́n máa lóyìn tó nínú gbọ̀n àbẹ́ni tí sòkòtò rẹ̀ tí ò balẹ̀ àbẹ́ni tí wọ́n tí wọ́n di pé ń tẹ̀lé súnà wọ́n ní ìjọ wọn bí wọ́n ṣe máa ń ṣe ní ìjọ wọn ìjọ làá máa ń pè ẹ lè tají ọjọ́ lọ alukoran kò sí fáwọn àwọn èèyàn kan súnà ò sí fáwọn èèyàn kan ó wà fún gbogbo ayé ni ọlọ́run àmọ́ àdìsánìláka ilà káfàtàn linnas ọlọ́run ọba ní àwọ ọlọ́run àárán wà nábì àárán níṣẹ́ ilà káfàtàn àfikọ́jẹ́ pé àárán sí gbogbo ẹ̀dá bàṣírà wọn nàdírọ́ máa fún wọn ní ìròdùnú tó ṣeré tí wọ́n wà lè jánà sí kìlọ̀ fún wọn tí wọ́n bá ṣẹ̀wá wọ́n wọ̀ náà lọ́run gbogbo alọ́lọ́run ànábìsì gbogbo alọ́yẹ̀ká máa ṣe súnà gbogbo alọ́yẹ ká máa tẹ̀lé ànábì àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí àwọn àfọ́ ọ̀ráyè láti ṣàlàyé kí ni wọ́n pè ń súnà fún wa láàfin wò pé àwọn alùsúnà àwọn sẹ́ẹ̀tì kan nínú Islam kọ́dẹ̀ lómi àtúnyẹ àwọn Boko Haram nídìí bẹ́ẹ̀ kò sí nǹkan kan tá a láti láwùjọ wa tó di ìmọ̀ ẹ̀sìn lọ gbogbo òjòkó wa pẹ̀lú àwọn àfa bá ṣe bùnra wa lówó ni gbogbo jòkó pẹ̀lú àwọn afa kọ́dà bẹ́ẹ̀ ló ń bá lọ lè pàdé afa tí ọba lówó yóò sì tún padà sílé nígbà tó dé pé dandan ni kọ́fà afa lówó tọ́lá afa náà kò ní bá a sọ̀rọ̀ kankan ní jòkó tí wọ́n ń jòkó yẹn lẹ́yìn ọ̀rọ̀ owó bí ìwádìí wa rówó mú jáde ojú ó tì yóò wá padà sílé yóò lè mówó ọjọ́ wa ń lọ mọ́ wa lọ́wọ́ irun dúdú di funfun mọ́ wa lọ́wọ́ ẹ̀yin wa ti ń tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin wa ti ń tẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ojú wa ò ti ṣáàpù bìtìjọ́ ọmọ ẹlẹ́nu rẹ̀ bá ń bá sọ̀rọ̀ báyìí àfikún tó ń kẹ́ tí yóò sì sí kó tó gbọ́n tẹ̀ sọ àgbà ní jẹ́bẹ̀ nígbà àrí dáadáa tẹ́lẹ̀ àrí dáadáa mọ́ oríkèéríkè ara ní ti ń sọ fún wa ní pé ní ti ń sọ fún wa ní pé ọjọ́ kú ní ti ń súnmọ́ ọba sì lò sẹ́dù kan nílé ayé ìṣẹ́dù kan tó lónìí kò tún padà wá mọ́ èyí ti lọ lọ́dà ká lè tara bẹ̀sìn kọjọ́ tó lọ ọlọ́run tó sànú ẹlòmí ọmọ rẹ̀ ó gba súnà wá láti yunifásitì àbí láti ilé kéw bàbá náà tó máa takò ipò yìí tó ń ṣe ìyàwó ọba lọ́wọ́ àwọn afáà tiwa táwọn afáà yìí ni wọ́n rán sí yìí àbá nàbí wa Muhammad ṣébi tó yẹ kó béèrè ní pé yìí tó ń ṣe yìí ibo láti rí nínú Quran ibo láti rí nínú hadisi sẹ́mọ̀ sì fi hàn wọ́n náà ti kí ni ó jù wọlé ìbádàlá nínú àwọn ọmọdé mu tahqiqu ibadatillah ala minhajihi gbogbo ẹ̀sìn táàbà fi súnmọ́ lọ́hùn àṣẹ̀sìn náà níbàámu bá nábì ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì táwọn afákan gbogbo tó bá fẹ́ fi súnmọ́ lọ ànábì ni ó kọ́kọ́ ṣe kó tó ṣe bá ànábì ṣe ló ṣe ṣe ọ̀nà tó gbà ṣe ni wọ́n náà gbà ṣe tiẹ̀ tábàwájú àwọn tàríkà Tìjàníyà sínú eléyìí tá à ń sọ yìí tí wọ́n paasi ànábì ṣe la ilaha illallah ẹ̀yin fẹ́ ṣe tiyín ẹ̀ ẹ̀sákù ànábìsí láìlá ìlàlá ẹ̀yẹn fẹ́ ṣe ti ẹ̀ta sọ wáìtì síwájú síbà ànábìsí sínú ànábì dárúkọ ọlọ́run mọ́sálásí òun nìkan ní máa ń jòkó dárúbá kan wọlé ó ní àyìnà sọ yídùkùn ó ní olórí ti yín dà ẹ̀yin sàhábà yìí dárúbá wa oko ni o ó ní eléyìí yín dà wọ́n ní ààzà rọ́jù lè abùjẹ̀dùn mọ̀tẹ́kẹ̀ ó ní wọ́ọ̀kan yẹn arákùnrin kan tọ́wọ́ rọ̀gbọ̀kún yẹn ti ń dárúkọ ọlọ́run ọba yẹn tó sì funfun bí ẹ̀hún eléyìí wa nù kálukú máa ń dá rántí ọlọ́run ni kò sí ti ń jẹ́ pé ẹja ẹja jọ máa rántí ọlọ́run papọ̀ kama wani láìlà ìlàlà láìlà ìlàlà asibunala wà ní ìmọ̀lẹ́ níbo ní ti rí inú ẹ̀sìn wa inú tí àwọn ẹ̀dí ká yẹn ànábì ń dá rántí ọlọ́run ni àwọn sàábà náà bá náà máa fẹ́ rántí ọlọ́run àwọn náà bú sẹ́gbẹ́ kan òun náà yọ máa rántí ọlọ́run gbogbo ọ̀nà tá ànábì bá gbà sẹ̀sìn ọ̀nà yẹn nínú ọ̀yìn nínú ìlú wa náà ni làwọn kan ẹ̀rì tí wọ́n ti di alẹ́ àlàmísì báyìí àbí mọ́júmọ́jọ jimá ẹ̀rì tí wọ́n kó ìlú jọ tí wọ́n pè ní bàǹdírì wọ́n jòkólẹ̀ ẹ wọ́n máa lùlù abéèrè pé ewu lẹ́yìn tó ṣe wọ́n lẹ́sìn náà tálẹ̀ wá fi ń kọ́ṣe tálẹ̀ ń fi ta ló gbélé ilé yìí lọ́wọ́ ìlànà tálẹ̀ lé wọ́n ní bàbá wọn ò dákọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì lọ́lọ́run rán sí wa ẹ̀sìn tábà sì ṣe bó ṣe ṣe gẹ́lẹ́ làwọn náà ṣe kí ni ìlà ṣe ṣe torí pé ìtumọ̀ pa gbàgbọ́ ni pé ká máa ṣe bó ṣe ṣe gẹ́lẹ́ nígbà ní rọ̀ṣúlùlà ajẹ́rìgbà nẹ́bí òjíṣẹ́ ọlọ́run wọn rán sí wa ẹ̀hìn nígbà wọn ti rán sí ẹ má ṣáájú ẹ̀ nígbà ìdìgbà pé wọ́n rán sí lóòótọ́ ẹ ṣáájú ẹ̀ tó ti ṣe tán èyí náà ṣe ti yín muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ń sọ fún wa wípé fa'aminu billahi wa rasulihi ẹgbàá kẹ́sì gba òjíṣẹ́ mi gbọ́ ànábì yìí omi yìí òun náà ni ànábì tí ọmọ akọ tí ọmọ aka tó sì ní màjà àwọn tó mọ akọ tó mọ aka lọ alladhi yu'minu billah ànábì yẹn gbọ́ Ọlọ́run gbọ́ o wa kalimatihi ó sì gba tẹ́rọ Ọlọ́run gbọ́ wattabi'uhu ẹ máa tẹ̀lé nípa rẹ̀ wattabi'uhu ẹ máa tẹ̀lé nípa rẹ̀ nítorí bá ti ṣe gẹ́lẹ́ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà nìkan yìí ní o ṣe la'allakum tahtadun kẹ́lẹ́ bọ́sójú ọ̀nà tẹ́ bá ti ń ṣe tìyín míì ẹ lè bọ́ sójú ọ̀nà ẹ bọ̀ sínú gbó ni kọ́lọ́mọdé ara inú gbó ètò wa ba nínú jẹ́ ni pé gbogbo tí èèyàn bá ń ṣe tí ọba lákọ́ọ́lẹ̀ tabakú ẹlẹ́sìn èèyàn ti ṣẹ́dá nu ni bó ṣe kọ́ pọ̀ tó anábì ni mọ̀ ní amìlà amìlà lẹ́sà alẹ́ amòrò náà fọ wàrọ́d anábì gbogbo sẹ́dẹ̀ yẹn bá ṣe tí èsì pa àwa àwa àwa àwa tá anábì rí fáṣí pé èmi tí èsì pé mi mo fi ilẹ̀ ìtẹ̀ máa ṣe báyìí anábì bó ṣe kọ́ pọ̀ tó ọlọ́run ní gbà lọ́wọ́ èèyàn tó bá ti jáde kìyàmù tani ọgbà tìjà ní àtàní ọgbà kàdìríà lọ́wọ́ yín ọlọ́pàá lọ́fẹ́gbà ibi wọn ti gbà á nítorí pé òjíṣẹ́ tí wọ́n rán sí ọ ọ̀tọ̀ ní bó ṣe ṣe ti ẹ̀tọ̀ ní bí wọ́n ṣe ń ṣe kíni bí wọ́n ṣe ń ṣe kò bá ṣe ń tọ́fà àtayọ pé ojú ọ̀la ojú ọ̀la ọ̀tọ̀ ní táǹpẹ̀ ń kéwú ọ̀tọ̀ ní táǹké ọ̀tọ̀ ní wọ́n pè lẹ́sìn ọ̀tọ̀ ní táǹṣe mo bẹ̀ lọ́hùn nínú àánú ọ̀dà tí agbára rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ̀njẹ́ aródodo kọ́lọ̀njẹ́ alẹ́ tẹ̀lé kọ́lọ̀njẹ́ arírọ́ kọ́lọ̀njẹ́ alẹ́ kú ń bẹ̀ kọ́rọ̀ èmi wa fẹ́ sìn ọlọ́run kọ́rọ̀ ẹ̀mí wa fún àṣẹ ọlọ́run kọ́rọ̀ ẹ̀mí wa láti tẹ̀lé ojú ọ̀nà anábíwá muhammad sallallahu alaihi wasallam allahumma yassir umurana allahumma ikidi duyunana allahumma ishfi maradona wa maradon muslimin wala mautana wa mautan muslimin allahumma irham aba'ana wa mahatina allahumma ishfi maradona wa maradon muslimin اللهم يسر أمور الشباب والشابات اللهم وفق أبناءنا وأولادنا اجعلهم قرة عين لنا